Jazakumullahu khair. lórí ẹ̀rọ kékeré. dà ọlọ́run fẹ́. àwọn mọ́ṣáláṣí kan wà lórí ẹ̀rọ kékeré. wọ́n máa ní. ló jẹ́ mufassir. sára ẹ̀ ní kìí sára ẹ̀ kìí sára ẹ̀ imam gbọ́dọ̀ ṣe khutba ní ṣókí ní ti yóò bá tó ṣẹlẹ̀ láwùjọ lásìkò yẹn mu tí ó fi máa tọ́ wọn sọ́nà yóò wà ṣókí ó lè jẹ́ pé àìmọ̀wá wù ní dàwọn èèyàn láàmú ó lè jẹ́ wípé àìmójútó ìgbára lọ́nà ọba ni ó jẹ́ pé àìmàdúà ṣe ni ó lè àwọn nǹkan tí ó jẹ́ pé yóò kárí wọn àlọ́hùn ìmáàmù ó ṣe ní ṣókí ni wọ́n fi gbà wípé kí wọ́n tú sí èdè abínibí ibi tí wọ́n bá wà ń bẹ̀ torí wípé káwọn èèyàn lè jàǹfààní tí wọ́n wá ṣe tí ìbá ṣe pé necessity wà fún tó lágbára ká máa ṣe lecture níjọ́ jimá nínú masjid tí wọ́n ti ń kí jimá instead àsìkò yẹn àsìkò táwọn èèyàn máa yẹn náà fúlàní tí wọ́n máa fi súnmọ́ lọ́wọ́ bá ló fi pé a gbọ́ nínú ìṣesí àwọn sálàfù wípé wọ́n tètè máa ń wá sí jimá wọ́n dẹ̀ máa ń kí rákà àwọn mìíràn wọ́n máa ń kí rákà méjìlá tí ó gùn gan kí màmú tó dé so ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyẹn kì í ṣe tá bá ibi ààyè àlàyé lórí bá ń ṣe ń tó ọ̀rọ̀ níjọ́ jimá inṣàlá àfọ èkéèké ṣọlá. irun àkọ́kọ́ wípé kí wọ́n fi pé àwọn èèyàn sákèésì kìíní kì í kò sí níbẹ̀ nípìnlẹ̀ kò sí níbẹ̀ nípìnlẹ̀. àwọn ọ̀dọ́ ni wọ́n máa fi bá wí. bẹ́ẹ̀ ni ó ó sábẹ́ fi dọ́gbọ́n lójú àwọn yẹn kó pé àti jẹ àti mú gan ó kò rọrùn tó ìyẹn gbọ́dọ̀ wà tí ó jẹ lẹ́yìn ìgbà nta ń pè ní ìmọ̀ tó jẹ́ pé tíyàn bá múlò èyí ó ṣoríire laa ó là ní gbangba ọjọ́ alikiyama ó ní wípé Allah sọ báyìí òjíṣẹ́ náà sàlá sàlám sàlàyé rẹ̀ báyìí àwọn sàábẹ́ mú lọ báyìí kì í ṣàrùmọ̀jẹ kì í ṣe ìmọ̀ ìmọ̀ tí máa kóyàn alikiyama nínú ewu ó ní wípé kí wọ́n lójíṣẹ́ sọ báyìí. ká tún wá sọ pé àáfàá míì náà tún sọ báyìí tó takùn tó jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ ló fi jẹ́ pé ìmáàmù Shafi'i rahimahullah mọ̀tàwáṣà wọ́n ní wọ́n bi léèrè hadith kan ṣáàdìsì fẹsẹ̀ múlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n á ní position tiẹ̀ ó ní ṣé orí wọ́n ní ṣé ìwọ́ wàá lò ó nígbà tó rí wọn ò dàrú bóòlù wọn ò ṣe ní lò ó gbàdá pé wọ́n ní jíṣẹ́ náà sọ́nà sọ ni wọ́n tún wá ń béèrè lọ́wọ́ wípé ṣé a lè ṣá a lò nígbà torí wọn ò dàrú bò lòun ò ṣe nílò so ló fi jẹ́ pé tọ́ba ti dàbá àwọn ẹ̀ máa pàkíyèsí rẹ̀ sí náà ni ẹ̀ dẹ̀ máa bẹ̀ lọ́n fún un hmm. ó lè yẹ pé tí ó jẹ ni wọ́n fẹ́ tẹ ọgbọ́n mọ́lẹ̀ hmm. kọ́lá wọn bá kó ayọ̀ hmm. àwọn tó fi lọ́kọ́ lọ́kọ́. wa aleykum asalaam tala. ẹjọ ń pa sọláàtì jùmọ̀ lè fẹ́ bẹ̀rẹ̀ eh, nípa ẹ̀. naam. láti lè ní pé sábàkì jùmọ̀ tó ń gba tó wá kí ìrọ̀lásì tó jẹ́ ìpè àpapọ̀ fún ìjà ṣé ó wà láwùjọ. munawafil kẹ àbí apá jùmọ̀ eh, pọ̀ mọ́ asiri. jùmọ̀ pọ̀ mọ́ asiri. ẹ náfẹ asiri ṣe nawafil. <laughs> Ok, now Ok. ṣáàlì bá a ṣe ń pa a bá a ṣe lè pa zuru pẹ̀lásìpọ̀ mọ́gìrìbà ti ṣá ṣáàlì pa juma náà pọ̀ mọ́ asì kí ni juma irun kí ló rọ́pò zuru kò sí ń dọ́kọ̀ aláwọn afáwà tí wọ́n sọ pé ààrẹ rí fún un àdẹ̀rìn náà àwọn afáwa náà tí wọ́n ń dá wọn lóhùn wípé ẹ̀yin tẹ́ ẹ bá ní kọ̀sẹ́rì fún lẹ́ẹ̀mẹ́rì wa abúnafilá alosod alfarid sheikh salim ọ̀sẹ̀mí rahimahullah tawasa wọ́n ní kọ̀sẹ́rì fún wípé kápá juma ká ṣe jẹ́mú juma àti asùn baba bin baz rahimola rahmatulahi sani aa irun ni tọ́ba ti jẹ́ pé irun ni tọ́da yẹ pé rọ́pò zur kò sí tọkọ di wípé ká pa zur ẹ̀ eh, juma àti asripo tí necessity bá wà fún so actually kò n tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ ni wípé kò sí n tó di wípé ká pa juma àti asripo ká ṣe jẹ́mú méjèèjì tí bóyá òjò rọ̀ bóyá nǹkan kan wà tó jẹ́ pé ó lè fa ìdí tá a fi lè pa ìpọ̀ kò sí ní tó kọ́ di tá a bá ṣe sọ̀rọ̀ àti ìgbà náà ṣé tá a bá tó wá ṣe àdúrà àmọ́ sí dáadáa ṣé a lè ṣàdúrà lọ fẹ́ béèrè. bẹ́ẹ̀ ni forty first and second a ṣàdúrà bọ̀tọ̀ kan ó gùn jù kan lọ ni. Eh. sọláàtì fojì ṣẹ́ náírà sọ́nà ga àdúrà ni eh, àdúrà ńlá ni. Eh, wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh.

àwọn ọmọ ìyá wa. pàtó ní jama ló ní masinẹ <laughs> mo ń tí mo ń béèrè ní wípé kí àwọn jama àwọn máàmú tí wọ́n ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn ṣé kí káwọn náà lè bá a mọ̀ yí pé ìmáàmù ti ṣe àmì káwọn náà lè bá a ṣe àmì ni ìmáàmù fi ń ṣe yẹn ni àbí kíni torí kò sí nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlàyé sàlàm wípé tó bá ti tó bá ti ń kí irun oníjẹ́jẹ́ tó bá ti ka Fatiha tán yóò wá ṣe àmì sókè nítọ́kàn wà nínú àkọọ́lẹ̀ ni wípé kí àwọn tí wọ́n ń kírun lẹ́yìn lè bá a mọ súrà tó ń lò ọ̀kan tàbí méjì nínú súrà yẹn ó máa ń gbé síta á kà síta káwọn jama ò lè máa gbé ah, súrà báyìí lòjíṣẹ́ náà sálà lò ní zoro láàfin rí nínú gbogbo àwọn àkọọ́lẹ̀ torí gbogbo nǹkan rẹ̀ àti tinú kọ̀rọ̀ àti tinú gbangba kò sí ètò pamọ́ ń bẹ̀ torí wípé ìṣesí rẹ̀ yẹn ní tú alukur'an ọ̀nà tá a gbà tú kur'an tí kur'an ó fi ṣiṣẹ́ tí wọ́n fi kó ṣe fún aláyé ń bí àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ní sunna sunna dẹ̀ ni àkọọ́lẹ̀ ìṣesí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tàbí tí wọ́n ṣe ń ṣèjú rẹ̀ tí kò kò takò gbogbo oríṣiríṣi máa ń lọ àpapọ̀ súnà ààrí nínú àkọọ́lẹ̀ wípé tó jíṣẹ́ náà sàlá sàlám bá wà ń ka sọ́tò fatia nírun jẹ́jẹ́ o yóò wá ṣe àmì torí káwọn jama tẹ́ńbẹ́ lẹ́yìn náà lè fi ráàyè sí àmì kò sẹ́yìn ẹni tó bá wà lẹ́yìn imam tí màmú bá ti ń ka fatia jẹ́jẹ́ òun náà máa ka tiẹ̀ jẹ́jẹ́ tó bá ti ka fatia rẹ̀ tán yóò ṣe àmì rẹ̀ jẹ́jẹ́. rárá ìyẹn yẹra fún mọ́sí torílé ọlọ́run ọba ni ẹ̀yin ó pè wọ́n sákèésì àì fún masjid a máa sọ ní pàápàá tó bá yẹ pàdúgbò yẹn lọ́wọ́ àfi tó bá yẹ pé yẹn níbò míì tó jẹ́ pé ó rọrùn ni tí ẹ̀yin ó fi lè àdẹ́bẹ̀ yọ ọmọ pàkíyèsí wọn sísí náà ní títí títí títí títí ọ̀gọ̀rọ̀ àwọn mọ̀sájì tẹ́rí pé wọ́n wá ń ṣe tẹ̀bíkì súnà yẹn àwọn náà bẹ̀rẹ̀ lójijì báwọn wọ́n ti ti ní nǹkan tí wọ́n ti pòpòpòpò sẹ́yìn kó tó di pé barika jima, ah. hmm, hmm. yìí ṣe sunna but etí yorùbá máa ń kí ẹkú ewu jimá wọ́n fà á yọ ni látara wípé ọ̀rọ̀ tó rinlẹ̀ pé ọjọ́ jimá la yóò parẹ́ tí oòrùn bá ti yọ báyìí jimá yẹn ò sí mbẹ̀ mọ́ nìyẹn so tí wọ́n bá ń kí ra wọn láàárọ̀ pé tó ọjọ́ òní ó tún ti kúrò nínú ọjọ́ tí ayọ́ parẹ́ àdẹ̀kù ewu jimá so tí yorùbá fàyọ ń bìyẹn ni àwọn àti fọjọ́ láti kún wa náà. irun náà bẹ́ẹ̀ ni kì í ṣe dandan kẹ́ni lèmi ọ̀bọ̀ sí tọ́ba ní ẹ̀dùn náà tọ́ba fọwọ́ sí wọn pé ẹ dúró dè mí ó lọ ṣàlùwàlá wá bọ́ sí nǹkan rẹ̀ padà ó mọ̀. bẹ́ẹ̀ni ó wá dìde ẹni tí ọ̀kan nínú àwọn jàmágbà tó ti rí pé màmú ti dìde yìí á dìde á bọ́ síbẹ̀ á parí ẹ̀ asalamu alaykum wa rahmatulahi wa barakatuh á dìde á dìde bọ́sẹ̀ torí pé súnà tóbìnrin ni wípé kí wọ́n jọ wà ní sáfù kan náà bọ́tà àwọn ọkùnrin gbọ́dọ̀ bọ́ sí iwájú. wọ́n tún fi lákòókò wọ́n á ni ìyẹn ni tẹ̀jẹ́. rárá kì í ṣe jẹ́jẹ́ a ní hayya ala sala àbí. هذا غريب جدا ابي ليرك بكن ليرك كلا ها كم واحد kó mú wa kó mú wa kó mú wa kó mú wa ká ṣàlékún ìmọ̀ ẹ ah, mm, kó mú wa ah, ẹ̀ẹ̀mejì ló ń ṣe nìyẹn àbí àjẹ́ ọkọ ìyàwó. wàhákùn sọlá àtàlà. Naam. Bẹ́ẹ̀ni. sàásọ. ntọ́sọ̀lá sọ bẹ́ẹ̀ ni kódà lórí ìgbẹ́ kódà lórí irun àfẹ́ àfẹ́ràn òjíṣẹ́ náà sàásìlám táwọn sábẹ́ ó dẹ̀ ní bí wọ́n ṣe tẹ̀lé àwọn kan wọ̀nyí tí martin bá ti ṣe allahu akbar allahu akbar àwọn náà ṣe allahu akbar allahu akbar. أشهد أن لا إله إلا الله وأنا أشهد أن لا إله إلا تابكاسي وأنا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أراكولي ipe tó bá yẹ pé bí wọ́n ṣe ń ṣe òun wọ́n fẹ́ fi rin ilẹ̀ ni a jẹ́ pé muhammed ti ń ṣe gan òun náà ó tún dọ́gbọ́n sáré ṣe sí nínú pé asọ̀rọ̀ làwọn sọ̀rọ̀ kọ̀dẹ̀sá kọlẹ̀ fún torí pé ọba ìdí lórí gbogbo wa náà ni ó kọ́ ni tọ́jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣàìbìkítà èèyàn gbọ́dọ̀ ṣàìbìkítà tó bá ti ń tó bá ti gbọ́ torí ọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ pé man dhukirtu indahu faqatiya salata alayya faqad qatiya tariqa al-janna ẹni tí wọ́n bá dákọ̀ mi lẹ́gbẹ̀rẹ̀ tó wá mísì àsálàtù ṣíṣe fún mi ó ti mísì ọ̀nà àlìjánnà sallallahu alayhi wa sallam àti pé ọ̀nà téèyàn dìrì gba súnmọ́ lọ́wọ́ ba nínú rẹ̀ ní kéèyàn sàṣàlátù fún in fact tí kátà bá ti pọ̀ ju ilé ọmọ bí ó ṣe fẹ́ yẹn ju ọ̀rọ̀ tọ̀rọ̀ fẹ́ dojúrú kéèyàn tẹ̀ bá ti sàṣàlátù sí fún àti wàhálà ayé àti tọ̀run ọlọ́wọ́ bọ́ yẹ kókó ikthar bi ala nabi sallallahu alayhi wa sallam ikthar bi salati alayhi yani amru marghub jiddan ilay ẹẹ kéèyàn máa sọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún tó but ó ní bá a ṣe ṣe ó dẹ̀ ní ẹ àsàlátù tó ní ká ṣe ó ní ó dẹ̀ ní òǹdí ó dẹ̀ ní bá a ṣe ṣe ó níbi tá a ti ṣe ló fi jẹ́ pé ìgbà gbàtà ń ka ọ̀rọ̀ nípa sunna a gbọ́ pé ẹnìkan Abdullahi bin Umar radiyallahu anhuma ọgbọ́ tó sin ó ṣe sin báyìí alhamdulilayi wa salatu wa salam ala rasulillah abdullahi bin umar ní sórí àsálàtù sísè fún yìnyín náà zàzà àmọ́ pé ń tọ́yẹ pé ká ṣe ni ṣùgbọ́n wọn kọ́ ayé pé ńgbà bá sin tán tá a bá ṣàmdálà ká tún wá fìyàn kún èyí tó fi kún un bídíà ni nínú àwọn aṣẹ olóore téèyàn lè ṣe jù láyé tó fi tètè jèrè níwájú ọlọ́run bá ó ní irun kíkí kọ́ wá máa kí irun kọ́ máa yan nẹ́fìlà ní ìdì lóru lóru Christmas

oṣù báyìí làwọn kan fi sọ pé Ramadan gan ni àwọn kan sọ pé Ramadan gan ni tó torí wípé wọn ò fẹ́ ká yan oṣù yẹn ní oṣù kan tá a máa fi tá a máa fi ṣe pẹ́pẹ́ ń fọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ò special time but ọjọ́ tá a bí kò rújú ó dẹ̀ ní tó ń ṣe ń gbà yàn ẹnìkan ò dẹ̀ lè wá wá kó a sọ pé torí pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà mú ṣe ń gbàyàn o òun náà mà ṣe tòun bẹ́ẹ̀ lá torí pé kí ni ohun tó jọ máa záàtì òjíṣẹ́ náà sọ̀rọ̀ ẹ̀sìn ni but anybody yàtọ̀ sójíṣẹ́ náà sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ so gbogbo orú nǹkan bá èèyàn ṣọ́ àwọn tí ó yẹ kéèyàn ṣe kéèyàn má bàa ṣe tí muhammed bá ti ṣe ashadu anna muhammad rasulullah sallallahu alaihi wa sallam wa ana ashhadu anna muhammadar rasulullah tàbí ká sọ ashhadu anna muhammadar rasulullah hayya ala salah la hawla wala quwwata illa billah ẹ̀gbọ́n wa mi wà á ti sọ pé hayya ala salah hayya ala al-falah la hawla wala quwwata illa billah láàrin yẹn èèyàn lè ṣáà ṣàdùà ẹ̀gbọ́n wa mi wà bẹ́ẹ̀. الله أكبر الله أكبر الله أكبر الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبمحمد نبيا وبالإسلام دينا اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه دعوة التامة وصلاة القائمة آتي محمد الوسيلة الفضيلة وابعثه مقام محمد الذي وعدته gbogbo àdúrà tí yẹn bá ṣe lásìkò ọlọ́run so opportunities nìyẹn gbogbo bó bá ṣe ní ká ṣe á fi mọ́ ń bẹ̀ tá a bá fi mọ́ ń bẹ̀ àtẹ̀mọ́ àtẹ̀mọ́ yóò wá pọ̀ ju tí wọ́n ní ká ṣe gan lọ kì í ṣe ara rẹ̀ kì í ṣe ara rẹ̀. na na. na ó tún tó jazakallahu khair. aláàkọ jazakallahu aláàkọ. kò sí bẹ́ẹ̀ ni. Ah, kí a máa lecture ni kí wọ́n gbé ká lecture kí wọ́n gbé lecture kan yẹn eyín kò sí but kọ́ mọ̀ jẹ́ yí pé láti fi raise owó kẹ́ń raise owó lọ́tọ̀ kẹ́ń raise owó lọ́tọ̀ rí raise owó lọ́tọ̀ eyín ọmọ ṣùgbọ́n lecture kọ́ máa káàkiri inú ilé gbogbo jama lórí ti ilé kọ̀ọ̀kan máa ń wò yí pé nǹkan máa ń ṣẹlẹ̀ nínú ilé mi ẹ bá ń tọ́ ẹ bá tàn mọ́lẹ̀ mọ̀ sí ọ pàtàkì ọ pàtàkì gan-an lẹ́kítọ̀ yẹ kó máa lọ nínú masáàjì lẹ́kítọ̀ yẹ kó máa lọ nínú ilé kọ̀ọ̀kan ká máa pàkíyèsí sí nígbà míì ntí bí enílé gan bá já afa ẹni tí yóò ní ìdí kó pẹ̀lú mi wà láti ta káńtì ẹ̀tún wá báwọn ará nu lé sọ̀rọ̀ kọ́mọ́ fìdí wípé wàhálà àti bàbá yìí ti pọ̀ jù kọ́mọ́ fi mọ̀ pé kì í ṣòun nìkan ni sallallahu alayhi wa alihi wa sallam ọ fún kan nínú àwọn sàbí pé kakura fún mi. kí ni ìtumọ̀ yìí ṣé wáàsí fún mi ni torí kò sí wáàsí tó wà lájú koran báwo ni mo ṣe fẹ́ ka koran fún wọn pé wọ́n ni wọ́n sọ kalẹ̀ fún wọn mo fẹ́ gbọ́ látẹnu ẹlòmíì tí ì mi torí gbígbọ́ gan ara ẹ̀sìn ni ara ìbádà ni ẹ àgbọ̀ wa nígbà míì wọ́n sọ èèyàn gbọ́ nǹkan mi tẹ́ pé tó nǹkan ti ń sọ ni tó dẹ̀ ní sọ kékeré ni yóò tún wá àrí àfà wọ́n ṣe wá sí bí ìṣẹ́jú márùn-ún fún un <laughs> béèrè níbi lọ́wọ́ ẹgbẹ́ sẹ́yìn pé ah, níbo láti rí ó ní ah, ẹnu yín náà mo ti gbọ́ ẹnu yín náà mo ti gbọ́ ẹ sọ báyìí ẹ sọ báyìí ẹ sọ báyìí ọkàn bù sẹ́kùn ni. mọ́sìn ló ti ṣẹlẹ̀ eh, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ni wọ́n ní kó sọ̀rọ̀ ní ima arafa àbí ha àbí muna lọ́dẹ̀ dìde ó ní ìtọ́ da gbogbo ọ̀rọ̀ ayé ó ní pé àìsàn bá wa jà àìsàn ó dẹ̀ àìsàn ọkàn ni. kò sí bá a ṣe lè mú kó àfi tí gbogbo wa bá yí padà lọ sọ́dọ̀ ọba rẹ̀ dà ó dẹ̀ ka gbogbo bí láì gbogbo àwọn tí wọ́n gbọ́rọ̀ ẹ̀ wọ́n sọ ọ̀kan náà àwọn afọwọ́ dìde pé ni ó ní ọmọ kéwù yín ni mí mo sọ ẹ sọ yìí mo sọ yìí mo gbọ́ lẹ́nu yín báyìí báyìí báyìí kan ti gbàgbé pé ọmọ kéwù ni ó tiẹ̀ ti ọmọkùnrin yẹn nígbà tí wọ́n fi tó fi kéwú ló fi ń kéwú lọ́dọ̀ rẹ̀ bóyá kò ju bí ọmọ ten years kankan lọ nísìnyí ó ti níyàwó ti bímọ ó ti parí jamia ọ̀hání ó dẹ̀ sọ fún un gbogbo ìgbà tí mo bá ti wà nínú òkè ìṣòro ọ̀rọ̀ tẹ́ sọ́njọ́ sí yẹn mo máa ń fi ń ṣe àfáàyàn kan wò báyìí ó júwe júwe júwe àfipá bẹ́ẹ̀ ni ní sẹ́ẹ̀tì àwọn báyìí ó ní bẹ́ẹ̀ ni so ó tún pè ń tó tó tì síta ó tún ti ó tún ti padà wálé fún un láti ṣàǹfààní fún ah, so ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ká gbé wá sí ká inú ilé ẹ̀ lágbájá ká sọ̀rọ̀ báyìí bọ̀tí kó jẹ́ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn tí wọ́n yanjú kó dẹ̀ jẹ́ pé ti ń da àwùjọ láàmú ni tó fi jẹ́ pé pẹ̀lú báyẹn àwùjọ ni taqaddumu ilmi ìlọsíwájú lórí ìmọ̀ tó fi jẹ́ pé àgbọ́yé yẹn wọ́n tàn ká dáadáa torí n tó fẹ́rẹ̀ jù lágbègbè nísìnyí náà ò dẹ̀ sí bá a ṣe lè sóòwò pírọ́blẹ́mù yẹn ibi tá a ti bẹ̀rẹ̀ ni masajid torí gbogbo ó sì pa gbogbo wa pọ̀ gbogbo wa a lọ masajid lọ kírun táwọn masajid bá yẹn jú táwọn èèyàn bá tiẹ̀ sọ pé àwọn fẹ́ lọ kírun bí ìṣẹ́jú márùn kan tó fetí kọ́ nǹkan kan tàbí méjì masalan <laughs> níjẹ́ ojúmọ̀ tó lọ ọ̀kan nínú àwọn bàbá tí wọ́n máa ń sá ẹ̀kọ́ kan awábíwá kírun ọwá lòun ń kí àwọn ọmọ ẹ̀yà ń bí pé ẹ kú ọdún o wọ́n lọ́dún o lẹ̀ ń ṣe o ó ní ẹ̀tún ti dé ọdún mólídì wọ́n ní kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ní àá kí lẹ́ tó torí àwọn kan míì tí wọ́n ti sọ sẹ́yìn fún tó dẹ̀ rí i pé ọ̀rọ̀ wà ń bẹ̀ lọ́wọ́ ẹ ṣàlàyé fún wọ́n wá ṣe wọn àwọn àlàyé fún wọ́n ṣe wọn àlàyé wọn ní ó sọ gbólóhùn kan tó yẹ pé yàní fáyidà ńlá ni tó wá láti bí ó ní òun máa ń pe àwọn ọmọ òun kalẹ̀ pé má tẹ̀lé àwọn onísúnà yẹn o àwọn tí wọ́n ń dá àwùjọ rúnu ṣùgbọ́n pẹ̀lú gbogbo bóun ṣe máa ń rí àti bẹ́ẹ̀ tí máa ń ṣe tí yìí ó ní wàláhì òun ó tún lọ pé àwọn ọmọ òun jókòó padà àwọn onísúnà yẹn ni kẹ́ ẹ máa tẹ̀lé o ó ní òun lọ sí hajj ńgbà tó ń dé tó ń rí òun rí gbà ìṣesí àwọn ọmọ ní súnà yìí òun kan ló jọ ìpìlẹ̀ bí mo ní ẹ̀hẹ́n bó ṣe rí nù wàláì hádà wà ló fi jẹ́ pé ká fi oṣù adab kún ó pàtàkì ẹ̀kọ́ ẹ̀kọ́ àgbékalẹ̀ ìṣe dáadáa látara bẹ́ẹ̀ iwájú inshallah alkarim hope wà dáadáa inshallah but inú mọ́ṣáláṣí ti wà ó gbọ́dọ̀ yanjú tí mọ́ṣáláṣí ti wà bá ti yanjú àwùjọ yanjú kọ́lọ́mọ mọ́ṣáláṣí fún àyànjú. náà wọ́n á tún fi lọ́kùnrin lọ́kùnrin. آك صلاة الله وشد أبدي أنت أياك نعم bẹ́ẹ̀ni òun ló fẹsẹ̀ múlẹ̀ jù pàápàá jùlọ sheikh islam athani ibn qayyim jawziya rahimahullah rahmatulah ó ṣe ìṣàrà lọ sí di rẹ̀ ní. imam nasirun alalbani nínú athamara almustatab ni wọ́n fi fèsì ibẹ̀ yẹn wípé bá ń ṣe ń dá mu'adhin náà lóhùn là á ṣe dẹ́hùn náà lóhùn àdúrà tá a ṣeun náà là á ṣe bó ṣe jẹ́ pé a lè tọrọ yẹn náà bẹ́ẹ̀ náà là ṣe tọrọ torí adhan lòun náà. a sọ pé qad qamati salat Allahu adamaha kò sahih kò fẹsẹ̀ mọ́lẹ̀. náà bẹ́ẹ̀ ọ̀n tọ́tí ọ̀n tọ́tí ọ̀n tọ́tí ti masasi mi ba ka yẹra fún kó fi mọ a gbọ́dọ̀ kunra wa lọ́wọ́ lórí dáadáa kó fi lè tètè túbà mẹsẹlẹ gbàtí à ń lọ ní sáìdì apọ́ngbọ̀n yẹn ma mọ̀ pé níbi under bridge wọ́n máa ta ọtí mi ìmọ̀ bóyá wọ́n ti ń ta dísìn o wọ́n ti ń ta <laughs> ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ta alájà ni wọ́n. wọn wá ń pè mu around that time àwa rí wọn torí ọlọ́run fi kankan kẹ́ èkó tásìkò wọn bá ti tó báyìí. gbogbo ohun tí wọ́n bá ń ṣe nínú ọjà ń bẹ̀ wọ́n pati wọ́n lọ kí wọn àtọkùnrin àtọkùnrin wọn wọ́n lè kí balabala o àwọn obìnrin yẹn o ìpè kí wọ́n máa kí níbi tí ẹnìkan bá ti ń kọjá lọ tó fẹ́ ra nǹkan kí wọ́n ṣe hẹ́ẹ́n ìyẹn wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò kí mu na ọ̀kan nínú àwọn ọmọ ya wa ọlọ́run ti pè sọ́dọ̀ ní sí kọ́nọ̀mbà fọ̀ọ́kẹ́ sọ́jà ni ọ̀gá sọ́jà ni èmi rẹ̀ lájọ àánú mọ́tò ọba ni ọtí àwọn ọtí lélẹ́yìí àwọn eléyìí ṣàlùwà làwọn ń kírun ló bá bọ́lẹ̀ kí ló kọ rẹ ó ní àmọ̀tú ọ̀ ń tẹ̀ ń tọ́tí ó lóun ti lọ ájú pàápàá pẹ̀lú ó ní a èèwọ̀ ni àwọn tọ́lọ́wọ́n bá ṣẹ́bi lé lórí ọtí wọn ò mọ ní wọn ò kéé ṣe kékeré ọba bẹ̀rẹ̀ sí tò nígbà sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó sọ tán torí aṣọ wà lọ́rùn rẹ̀ naval officer ni ọ wà lọ́rùn rẹ̀ ó ní ẹ béèrè lọ́wọ́ àfa yìí ẹ ọ́n tọ́ka sí mi ẹ béèrè lọ́wọ́ tó bá yẹ pé rọlọ́n gbà wọ́n ní àwọn ò gbọ́ rí ọ̀gọ̀rọ̀ àwọn àfa àwọn ní àwọn àfa àtọ́jẹ́ yìí pé àtàrà rẹ̀ làwọn fi rán wọn lọ sí àyè làwọn fi rán kékeré àwọn fi ń bọ́ wọn àfi ń ṣe oríṣiríṣi náà sọ báyìí àtàwọn tí ń ta sìgá torí sìgá ó tún mú èrè wá ju ọtí yẹn lọ ah millions wọ́n ń pa millions láàrin ọjọ́ mẹ́ta lórí sìgá ní àdúgbò mẹ́ẹ̀ yes torí àwọn tí wọ́n ń torí burúkú láti orí sìgá lápapọ̀ àwọn tí wọ́n mọ̀ ní haram pọ̀ gan tí wọ́n pé wọ́n kàn fa tí wọ́n lọ wọ́n kàn jólé ayé wọn ná lọ ni so àfààyàn wa ṣàlàyé náfà ọ́fíìsì yẹn ṣàlàyé gan ọmọbìnrin ìjókòó ń kàn wòran ní pé ẹ́ torí kọ̀sẹ́ńtọ́ fẹ́ wọ́ná kọ̀sẹ́ńtọ́ fẹ́ wọ́ná wọ́n á ṣe gbogbo àwọn àlàyé yẹn fún un ó dẹ̀ wà sóbà ó dẹ̀ show interest láti túbá ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn gbọ́n kankan tó ló fi jẹ́ yí pé ẹni tí a bá rí i pé sarahatan àwọn ọ̀nà ọtí eh, jíjẹ mímu rẹ̀ ó haram bá a jókòó a pèsè kíyèsí a pèsè kíyèsí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ni iqamatu hujja lé lórí tòró lè má látara pípa tìyẹn ni a fi kọ́lẹ́ kófìmọ̀ gravity tó ń ṣe. نعم عندك وعليكم السلام ورحمة الله أنا أتينا نعم نعم نعم نعم, نعم. nígbà tó dìde lórí lórí rúkú ó wá ṣe kùnúùtù náà ó wọ̀ ọ́ tí àwọn mùsùlùmí bá wà nínú hálù pé dàrúdàpọ̀ pàápàá jùlọ sultan kọlọ́ọ̀bá kọba kọba kìnlẹ́yìn ó pàṣẹ wípé gbogbo àwọn masajid wa ní nàìjíríà. Uh, torí gbogbo orúkèrúdò tó wà ní òkè ọ̀yà lọ́hùn àti gbogbo ilẹ̀ mùsùlùmí ní nàìjíríà lọ́wọ́ kí nínú gbogbo òun ká máa ṣe kunut. wàhálà kọ́mọ́sárántì. bàbá kí ẹnìyẹn jẹ́ sí bàbá rẹ̀ àbúrò tẹ̀gbọ́ntàbúrò ọmọ ẹ̀yà ọmọ bàbá. Naam. No, no, bàbá sísítà ẹ̀ ti jáde láyé. Brọ́dà ni ó ti jáde láyé. Ẹni tó tọ́ ọmọ yìí bọ́ọ̀lù bọ̀tọ̀ ọmọ. Eh, ọmọ bíi bàbá ọmọ bíi ọmọ bíi bàbá ọmọ then. ok ẹ̀gbọ́n rẹ̀ ní bọ́dí bíi bàbá ló jẹ́ sí. Now, Ben, Ben.

bẹ́ẹ̀ni. tani tani ya ta ló ni ya rẹ sórí ìjókòó ìyá kankan ò sí ná nínú ẹ̀sìn but uh, ibi tí ìjókòó ìyá ti wà ní wípé ọkùnrin bàbá tó bímọ oni máa ń fọmọ fọkọ tàbí nínú àwọn tó tún lè fi fọkọ ni wípé àwọn tí bàbá bá fi ọ̀rọ̀ sí lẹ́nu bí wòsí wòsí àwípé lágbájá ẹ lọ́ba wọ́n ní ètò lọ́ba wọn obìnrin ò sí nínú wọn but ibi tóbìnrin ti jáde ni wípé obìnrin a gbọ́dọ̀ kọ́nsọ́ọ̀tì wọn torí àwọn ni wọ́n mọ wọn mara wọn ju anybody lọ a gbọ́dọ̀ kọ̀nsọ́ọ̀tì ìyá tó bí ọmọ tàbí ẹni tó tọ́ tọ́mọ̀ ní tọ́mọ̀ òdodo nípa rẹ̀ ká tó fi fọkọ. lágbájá wa tọrọ rẹ̀ èèyàn báyìí èèyàn báyìí èèyàn báyìí èèyàn báyìí ni ọmọ yín ẹni báyìí ò fi tiẹ̀ masala èèyàn méjì wa tọrọ ọmọ ọ̀kan pétan lẹ́sìn ò pétan ní gbogbo ẹ̀ ìyá ní ọmọbìnrin yìí ọmọ òun ni ẹ má fífẹ́ ni ẹni tó fẹsifẹsi ó conscious but kò ó ní bíbí ire but ó conscious bákan pọ̀ ó ní kẹfún kí wàhálà má bàa jẹ ọlọ́run ló ní ká tẹ̀lé position ẹ̀ ní tí bàmá yẹn sọ wàhálà tí bàbá ẹ̀ lẹ̀ kò sí fẹnu sọ. okay kí circumstances tó paint kalẹ̀ kò níw màmá tó bí mi kọ́lọ́n fọ̀rùn kẹwọ́ wọ́n nígbà táwọn fẹ́ lọ sílé ọkọ wọ́n sọ pé àwọn wá káwọn lọ kí màmá àwọn o àwọn ń béèrè lọ́wọ́ orogún màmá àwọn tó gbà wọ́n tó ń gbà tí bàbá jáde bàbá àwọn jáde láyé pé ṣáwọn ní màmá mi ni torí pé wọ́n kéré nígbà tí wọ́n fi tí bàbá wọn fi jáde láyé sí orogún màmá wọn yìí màmá tí wọ́n wọ́n lọ lọ́kọ̀ ń bò mí màmá orogún màmá wọn yìí kọ̀ lọ bò mí ojókòó ó ní ọkọ òun yẹn náà ló ń fẹ́ yí kọjọ́ kọ òun ní jọ̀gbìn dàlkíámọ́sì òun lórí wọn ọ̀ṣẹ́ àmọ́ pé àwọn ẹni jọ wọn tí wọ́n dẹ̀ tún lẹ́sìn wọ́n ṣe ní tètè tó jẹ́ yí pé màmá ọ̀mọ̀ yí pé kì í ṣe àwọn gangan ni wọ́n bí wọn látara bẹ́ẹ̀ gan àwọn ọmọ wọn tí wọ́n jọ rè wọ́n papọ̀ màmá fi sí wọn lọ́dọ̀ ju àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ màmá wọn ti gan wọn gángan lọ tíṣù bá ti délé àwọn tí wọ́n kọ́kọ́ máa ń consult ní pé báwo báwo torí wọ́n mọ àwọn ni wọ́n ni wọ́n mọ ọwọ́ ara wọn bákan but wọ́n mọ̀ yìí pé later tí wọ́n mọ̀ yìí pé ah, màmá àwọn lélẹ́yìí wọn ò ní choice wọ́n gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ ìgbà tí màmá tí wọ́n gangan gan fẹ́ jáde láì àwọn ni wọ́n dúró títí títí títí àwọn ni wọ́n tọ́jú wọn torí mo rántí gbólóhùn kan gbà tí màmá ń wò yí pé ah màmá yìí ti fẹ́ máa dágbére wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ìṣesí yìí obìnrin mo rántí pé màmá wọn sọ pé kí ló tún fẹ́ kọ́lọ́hún ọba ó ṣe ogún kẹfà rèé àwọn ti pé ọmọ one twenty so kí ló tún kù káwọn ọmọ palẹ̀ mọ́ náà ni torí àwọn ọ̀lẹ́ ń bí lọ gbére I remember vividly she said that so uh, the fact wípé wọ́n gbélé láti kékeré ẹnìkan tọ́dàgbà nǹkan kan yẹn kò mú kúrò yìí pé màmá rẹ̀ ni yóò fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ kò wá sí pé à ń jókòó yìí pé màmá kan ń jókòó nǹkan kan yẹn màmá rẹ̀ yìí gangan tó mọ̀ yìí pé àwọn tí wọ́n rí dàgbà ni yóò fún wọn ní ẹ̀tọ́ wọn yìí pé ah, ọmọ yín náà nìyẹn yín náà lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ń ṣe ń ṣe bọ̀ wọ́n kàn jọ pawọ́ pọ̀ jọ ṣe ni torí nǹkan dùnú ni eh, something like that so but ìwọ tìyá kò gbọdọ̀ yẹ pé kó rẹ mi látọ̀dọ̀ òun òun ló bi ọ gbọdọ̀ fún lẹ́tọ̀ ìbá àwọn náà kankan kan lé lórí ìyá rẹ ni àbí ó kọ̀ wọlé afẹ́ pé kí ni relationship láàrin wọn ìyá ni ìbá àjẹ́ bàbá ni ah, bàbá yẹn ò tọ́jú mi ó yàn mí nínú láti kékeré kí ni ń jẹ́ sí ẹ bàbá ni fún oníwọ̀ tiẹ̀ torí wípé adìẹ dà mí lókun nù máa fọ lẹ́yìn kò sínú Islam o abarantí àti mọ instance kan wá pé arákùnrin kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam radiyallahu anhu ajma'in ó sọ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní mo ní ẹrú ẹrú yẹn máa ń jàǹbá mi èmi náà máa ń lù ú máa lù ú dáadáa máa deal pẹ̀lú ẹ̀ kí ni situation mi níwájú ọlọ́run bá ń jó gbé dàrí kí á mọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní simple basit sórí àìṣedéédé tó ṣe sí ẹmu ọlọ́run ọkọ fi sórí òṣùwọ̀n ètí wọn náà ṣe sí ọlọ́run gbé sórí òṣùwọ̀n títí ẹ bá ju tiẹ̀ lọ ọkẹran títí ẹ bá ju tiẹ̀ lọ ọkẹran tó yẹ pé déédéé ni ẹ ta omi níwájú ọlọ́run ọba ó kú sẹ́kùn ni ya Rasulullah sallallahu alaihi wasallam ntọ́ dáa jù ní pé kí n tú ọmọkùnrin ilẹ̀ kú lẹ́rú. ọbẹ̀ ta fún lọ́ba túlẹ̀ so ọkùn ìyàwó ò lè sọ yìí pé ẹ eh, ọkùnrin ọkùnrin ò ṣe dáadáa òun ó misbehave sí obìnrin ọkùnrin náà ò ní sọ pé torí pé ìyàwó ò ṣe dáadáa kó má fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kásẹ̀ tó má sọ bàbá sọmọ ọmọ sóbì tàbí ìyá sọmọ màmá ìwọ yẹn torí pé gbogbo wa adarajẹ ni wa wọn ò bi olúkálukú léèrè bó ṣe ṣe pẹ̀lú responsibility tá a gbé fún kọ́lọ́n jẹ́ pé wọ̀ wá náà ó pàtàkì gan náà ṣó ti yé. Hmm. wa aleykum salaam wa rahmatulah. ìbéèrè rẹ máa ní story náà lẹ́nu. Hmm. wọ́sọ́sà nìyẹn àṣetán ló ń ṣe bẹ́ẹ̀ nínú tó lè ṣe ni wípé tó bá. tó bá ti ṣe takbiratul ihram ta tó ti ṣe du'a al-istiftah kó ṣe alama awudu alama yìí ni awudu bika min al-khinzab òjíṣẹ́ náà sàlám sàlám sọ yìí pé àṣetọ́ nìkan ni khinzab ni wọ́n ń pè yìí máa dúó de ẹni tí ọlọ́run bá sàlọ́tọ̀ rẹ̀ sí ni nígbà tó bá fẹ́ kírun kó fi máa dojú ọ̀rọ̀ rúmà lọ́wọ́ tó ń ṣe yẹn alama yìí ni awudu bika min alama yìí ni awudu bika min al kò sí máa lẹ́ẹ̀mẹ́ta n tó bá ti ṣe yẹn kó má repeat ẹ̀ sórí ó fẹ́ tó bá ti ṣe yẹn tó ti ṣe yẹn tó ní mọ̀ kó ti ṣe yẹn kó má repeat ẹ̀ mọ́ after that sometimes ó filẹ̀ ó ṣe mí náà rí ó ṣe senior mi kan rí ẹ́ senior mi tó bá ń kírun fún wa a mọ̀ pé àpò tiwa nìyẹn. now wait now wait ó fẹ́ kóun ó gbọ́ kóun ó fi ṣọ́ọ̀ yìí pé òun ti ṣe ó ti ṣe tẹkibirọ mọ àpè mo ní tọ́ ọba ṣe tọ́ ọba tí ìdàníyàn òun ní ṣe tẹkibirọ tẹlẹ yẹra ọmọ wọn ní jí nfin mi lẹ ìwọlé mi mọ ọmọ bó ṣe ń ṣe mí eré mọ kọ́kọ́ pé àfìgbà tèmi náà wá ọlọ́run wá fi yàn démi náà o ẹ̀yìn wa secondary school so tọ́ba ti ṣe tẹkibirọ tẹlẹ yẹra ọmọ ó ti gbẹ́nu lẹ́fà á tẹ̀ yóò tún dákẹ́ And this is a very brilliant chap, subhanAllah. <laughs> very brilliant, extraordinarily brilliant. tó <laughs> yẹ pé lecturer bá give lecture báyìí lecturer bá ti ń dákẹ́ yóò play rẹ̀ back mu ni bó ṣe gbé bó ṣe gbé wáyé kìí ṣe àyìn ní intelligence ni but àdánwò but ntí ó fi lè ṣẹ́gun rẹ̀ tó bá ti ń gbé wá dànù lù láyà tó bá ti dànù lù láyà tó rí yẹn ṣe ìnédè yóò fi ọlẹ̀ ní sheikh islam thani ibn qayyim jawziya ló fi jẹ́ pé n tó díìl pẹ̀lú jù nínú tírà rẹ̀ ighathatul lu'afan ni àkóyọ fún àwọn tí ọ̀rọ̀ bá fẹ́ dojú mọ́rúmọ́ lọ́wọ́ látara ròyìnròyìn àṣetán wọ́n máa wá lórí àkídà gan wọ́n máa wá lórí àkídà àwọn sábẹ́ sọ̀rọ̀ dé àlọ́ ni wọ́n lọ bójú ṣe náà sàn pé wọ́n sọ fún àwọn ìpè ẹ ọlọ́run ló dálé ọlọ́run ló dálé ta ló wá dóun náà lọ́fẹ̀ẹ́ máa gbé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní tó bá ti dà báwọn kẹ́ ẹ sọ pé Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ó lè ṣẹlẹ̀ so n tó lè àwọn arú nǹkan báwọn ni èyí ó lò láti fi ti dànù súnà náà ló lè ti dànù. Now. Now. falava assim. teacher rẹ̀. wọn. ó fẹ́ parí nǹkan ni ó tún wá ń lé bí wọ́n ṣe. ìyẹn ló sọ ẹ̀dá alábòsí. Salama síra wọn. wọn ló tún kò tọ́. alábòsí. bẹ́ẹ̀ni. akata akata. salam, one down, one down, one down, salam, one down, stand. irun jama. Kò sí problem. Inshallah. Inshallah. Inshallah. Inshallah. Kò sí problem. Inshallah. Padà. <laughs> Bẹ́ẹ̀ é? kí ẹ. É é? Naam. kíkí nígbà yẹn torí wípé àrò mi ó ṣe lẹ́tọ̀ọ́ ni ọlọ́run fi ṣèdẹ̀kùn fún ọmọ yìí. bẹ́ẹ̀ torí pé àárẹ̀ nìyẹn gbígbà tí ò sómi ni torí pé kò lè lómi. bẹ́ẹ̀ ok àárẹ̀ rẹ̀ o ok kò lè fọwọ́ kún mi. bẹ́ẹ̀ni kò sómi gbóná. ala kọ. subahana la. bẹ́ẹ̀ni. Ben yóò sì àti fi omi ṣe rọ́pò hádàbí ìjábà ìyàgbà wọn. yóò wẹ̀ yóò wẹ̀ jẹ́nàbà yóò mú jẹ́nàbà kú tó ti wẹ̀ jẹ́nàbà ó ti nọ́mà. now <laughs> kò sí lọ́wọ́ mi. àwọn ènìyàn. jájá gbọ́dọ̀ ní wàhálà ni. naam naam naam wa akasalaatala ami ọ̀yà. ebi. naam naam. bẹ́ẹ̀ni. na fada. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni àti kírun gan wọn fẹ́ wọn fẹ́ wọn máa ń sá fún wọn fẹ́ kírun. bẹ́ẹ̀ni tọba délé kí o tí wọn bá kàn kó ọmọ <laughs> ìsà. àwọn tó bí àwọn bí àwọn àṣùkọ́ wà sẹ́yìn. náà. pé àdókò yìí ẹ ti sọ fún wa pé àkókò àgbo mẹ́sàn-án ni ìdókò bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni àgbo mẹ́wàá ni ìdókò bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. látara ti ẹwà sí àyà àdókò yìí. bẹ́ẹ̀ni. àwọn pé abagidora community Islam Muhammad. sọlá sọlá bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni wọ́n a máa béèrè pé ìgbà wo ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi bí ṣe pa á kì wọ́n lọ́rùn ni á kì wọ́n lọ́rùn. afa <laughs> yìí ní iṣu kan tó pàtàkì gan. wọ́n á tún fẹ̀jọ̀ dákun lọ sùn àmì àti wọn náà. okay ọmọ kan ló kú sómi ó wá tibẹ̀ jáde láyé ẹni tó wá ní ọmọ wá ní ó lọ gbé ọmọ rẹ̀ wọn ò wá fẹ́ rìlíìsì ọmọ fún wọn ní nítòsẹ̀lẹ̀ yẹn wọ́n máa ṣètùtù fifty thousand àbí. ọ̀gá yẹn ṣe mùsùlùmí ok ọ̀gá yẹn ṣe mùsùlùmí òun ní hmm, bá a kọ́ni yóò ní a ní kí wọ́n fi ti késàrì fún ó ti fún wa ní fifty thousand. mùsùlùmí dẹ̀ ni ọmọ yẹn. bàbá ta nìyẹn ah, bàbá kábíyèsí tó ń jẹ́ bọ́ yìí òun ni olórí gbogbo àwọn chief imam. láti gbà yìí. náà ẹni tí mo sọ ní ń bolo kú òkú wa bẹ́ẹ̀ ni ok ok. okay. tó jẹ́ olórí àwọn ìmáàmù. ẹ gba lọ́ọ̀yà kẹ gba ẹ gba lọ́ọ̀yà kẹ gba kí wọ́n fi tójọba létí wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo tí wọ́n ṣe. naam naam naam bẹ́ẹ̀ni ẹ bẹ́ẹ̀ni. ṣe òun ò lẹ́sìn bẹ́ẹ̀ ló ń tó túmọ̀ sínú kò sí dáadáa. bẹ́ẹ̀ ni pàbó ní ọmọ já sí. gbogbo ògbìyànjú tẹ̀ ń ṣe kí ni bàbá ọmọ ń ṣe lórí rẹ̀ kí ni ń bolo dúró lé lórí. kí ni bàbá ọmọ sọ. ẹ kí sọlá tó lọ́gọ́ ìbò sí ẹ kí sọlá tó lọ́gọ́ ìbò fún sáwọn aláwo ni wọ́n bẹ́ẹ̀ ni abọ́ aláwo náà ní náà ó dàbí. ebi yorùbá ni o torí yorùbá ọ̀kan tí yorùbá ọba jẹ́ mẹ́ta lọ́kan a fanatics atakuni wípé rárá tó ń fẹ́ ṣe ìdó ọ̀kan kò sí in between ní yorùbá rẹ̀ sí tí yorùbá ti ṣe pé ń ṣe bákan báyìí àjẹ fanatics á dúró déédéé tọ́yẹ pé tó bá dúró déédéé bá rò pé bóyá ọgbà kí oníwájú àwọn sàbẹ̀ ni yorùbá ni ọ̀kan nu méjì yẹn náà kò sí mẹ́ta kò sí kẹta bàbá ọmọ ní kí wọ́n ṣe tí wọ́n bá ṣe ah, yànnà pàjá àbí yànnà bà bàbá ọmọ ní kí wọ́n ṣe tí wọ́n bá ṣe. wọ́n wá ní tẹ́ẹ̀bà tiẹ̀ wá witness yẹn gan aago mọ́kànlá ni tó aburú wọn tí wọ́n bá fẹ́. ẹ kí sọláàtì lọ́gá ìbù irun tí mùsùlùmí bá kú ní ibi tí wọn ò ti ṣe ojúṣe mùsùlùmí fún un àwa mùsùlùmí tá a bá gbọ́ tá a bá wà níbẹ̀ tá a sí níbẹ̀ tá a gbọ́ a ṣe ojúṣe tí Islam fi ká ṣe fún òkú yẹn sọláàtù jẹnáìzà yẹn á kì í lẹ́yìn rẹ̀ sọláàtù jẹnáìzà yẹn kì á kì í kọ́lá àwọn bá kó fọ̀rùn kẹ́ kó foríjì kọ́ bá rọ àwọn òbí rẹ̀ lójú subhanallah so èkó ni eléyìí ti tẹ̀lẹ̀. èbúté ẹlẹ́dẹ̀ ibẹ̀ ká ló tún jẹ́ ban àjẹ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته الازواج وذريته كما صليت على ال بيته محمد وعلى البيت الزوج السلام عليكم السلام عليكم أنا في سبيل الله يوم fi sabilillah fi sabilillah ẹ bá gbà lọ́wọ́ àwọn ìyá wa náà àní bínú pọ́pẹ́ fi sabilillah. في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله

في سبيل الله